káàbọ̀ padà sórí ètò ẹ̀yin tèmi nílé fún àǹfààní ẹ̀yin tẹ́túṣẹ̀ wọlé dé bẹ́ẹ̀ ni a ti lọ jìnnà a ti lọ jìnnà ọ̀rọ̀ ti pọ̀ gan-an a ti sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ nípele àkọ́kọ́ kí ni mo sọ̀rọ̀ lé lórí mo ní pé ṣó tọ́ kí àwọn àfẹ́sọ́nà kan máa ní bestie obìnrin ni ẹ́ o fẹ́ kí ṣé ó tọ́ kí ṣé o lè gbà kí boyfriend ẹ kó ní bestie obìnrin ni àbí ọkùnrin ni ẹ ṣó lè gbà kí girlfriend ẹ ní bestie ọkùnrin ṣó lè gbà ohun tí a kọ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn ìpele àkọ́kọ́ ṣánígbà tá a dé ìpele kejì a ní àǹfààní láti dé ta láti gbọ́ lẹ́nu àwọn èèyàn pé sọ́ lè gbarú nǹkan báyìí ta ló lè faradà ká ló lè forí tìrú nǹkan báyìí ìpele kejì nìyẹn ṣé ìpele kẹta yìí ẹ bẹ́ẹ̀ ni ẹ ti mọ abala tí máa ń kàn sí ṣùgbọ́n kí n tó kàn sí yẹn fún àǹfààní ẹ̀ náà tẹ̀sẹ̀ wọlé ọ̀rọ̀ tá sọ̀rọ̀ lé lórí nìyẹn o ẹ̀yin tí ẹ bá dẹ̀ wò ó pé ó wù yín láti tú ètò yẹn wò ẹ sì ní àǹfààní láti lọ wò ó lórí sáìtì wa kí ni ohun tí máa fẹ́ sọ̀ lé lórí ni mo fẹ́ sọ̀ lórí ohun mẹ́ta tó yẹ kíyàn máa múlò ní gbogbo ọjọ́ eléyìí tún ní ṣe pẹ̀lú ìlera bẹ́ẹ̀ ni ó ní ṣe pẹ̀lú ìlera ìyẹn health kí ni ohun àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀ lé lórí ni pé ṣé mọ̀ pé ó dára téèyàn bá jí láàárọ̀ kùtùkùtù ó gbọ́dọ̀ kọ́kọ́ lo ìṣẹ́jú méjì sí mẹ́ta lórí ibùsùn bó bá ṣe jí bó kọ́kọ́ jí ó lajú ó gbọ́dọ̀ kọ́kọ́ lo ìṣẹ́jú méjì sí mẹ́ta láti jẹ́ kí gbogbo ohun tó bá dàbí gbogbo ohun tó ń ṣiṣẹ́ ní ọpọlọ kí gbogbo ẹ̀ bá lè kọ́kọ́ wálẹ̀ ó kọ̀ dàbí ẹ̀rọ ni tá bá kọ́kọ́ tan ẹ̀rọ tá bá ṣe tàn báyìí kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ nínú la máa fi ṣe nǹkan tá fẹ́ fi ṣe torí àwọn àwọn dókítà jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ara wa ṣe ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ bí ẹ̀rọ ni tá bá ṣe kọ́kọ́ jí kára wa kọ́kọ́ jiná a gbọ́dọ̀ kọ́kọ́ lo ìṣẹ́jú méjì sí mẹ́ta lórí ibùsùn kí gbogbo ara wa kó kọ́kọ́ mọ́kùnná nítorí pé a dábàá àti dìde rárá torí wọ́n ní pé kínní ó lè fà ìgbà míì wà tó yẹ pé ó lè fà kí kéèyàn kọ́ dédé máa lọ kóyìn máa kọ àwọn tó mú ìyẹn wá ní pé kò jẹ́ kí ara yẹn kó nókun dáadáa kó tó dìde ìyẹn ohun àkọ́kọ́ kí ni ohun kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ó dá láàárọ̀ kùtùkùtù kéèyàn kọ́kọ́ máa mu ọ̀pọ̀lọpọ̀ omi sára téèyàn bá ti kọ́kọ́ mu omi ẹ̀ sára lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́wàá àbí fifteen minutes later kò sí ni ohun bíi ẹni àṣẹ ẹni ẹbí kò gbọ̀nsẹ̀ gbogbo ohun tí ò bá da lára àbí àwọn kankan bíi particles tó wà nínú ọ̀nà ọ̀fun gbogbo ẹ̀ ó máa ṣàn wálẹ̀ kíákíá bóyá èèyàn fẹ́ tọ̀ jáde á tọ̀ á lọ lé gbọ̀nsẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣe lẹ́ẹ̀kan náà ó dára kéèyàn máa mu omi. kí ni ohun kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ìgbàkúgbà téèyàn bá jáde ó jáde ni o ohun tó bá ti lè mú ẹ lọ síta tó wọ̀ gbòòrò lọ tó bá ṣe padà dé ó dáa kíyàn máa wẹ̀ lóòrèkóòrè torí kò ibi tó ti lọ yẹn ó ti fara kọ ẹnìkan tó ń làágùn ó ti fara kọ ìdọ̀tí kò sí ni kò ṣeé ṣe nínú gbogbo ẹ̀ náà ebi á máa pa ẹ́ wàá ra nǹkan kó fẹ́ jẹ wàá mu sẹ́nu gbogbo àwọn kíní gbogbo germs ìdọ̀tí ó ti wà lára ó dáa kíyàn máa wẹ̀ tónítóní kó mọ́ láti òkè dé sàlẹ̀ bẹ́ẹ̀ ni ohun mẹ́ta tí mo lè sọ̀rọ̀ lé lórí mo á fẹ́fẹ́ yẹ̀ ṣe bonus lákòótán fún àwọn obìnrin nítorí àwọn kan kọ́ bí ara sí eléyìí òun náà ni pé àwọn kan máa wò pé gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ jáde nìkan lèèyàn para kò rí bẹ́ẹ̀ fún àǹfààní àwọn tó bá yẹ pọ́n ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tán ní èsì ìyẹn wà ó bá wọn ṣùgbọ́n ẹni tí ó bá ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó wẹ̀ bó ṣe wẹ̀ báyìí ó gbọ́n para sára inú òrùn lálálálálá àágùn á máa ṣe yọ̀bọ̀ kò ní àǹfààní kí cream yẹn lè ṣiṣẹ́ dáadáa mo wá tí mo ti ní àǹfààní láti ṣèwádìí mo ti gbọ́ pé ọ̀nà míì tún wà téèyàn lè gbégbà òun náà ni pé kí ni ẹ̀yin obìnrin àǹfààní wà fún yín láti para lálẹ́ ní ìgbàkúgbà tẹ́ bá ti wẹ̀ tán kẹ́ tó sùn ìyẹn gan tiẹ̀ tó wà máa ń ṣiṣẹ́ kíákíá ju ẹni tó ṣe ń wẹ̀ bóyá bó ṣe wẹ̀ tán láàárọ̀ gbọ́n cream sára tó ti ń ṣe wàhálà bẹ́ẹ̀ ni òun sweat ló ń làágùn ló ń kọ́yọ̀bọ̀ rárá ọ̀nà tún wà tó tún lè gbégbà òun náà ni pé láṣálẹ́ ní gbogbo alẹ́ tó bá ti fẹ́ sùn báyìí ó wẹ̀ tán ó ní àǹfààní láti para ó lọ síbi kankan orí ibùsùn tó wà yín náà ni gbogbo ìpara náà àti ṣiṣẹ́ tẹ́ ọ bá máa jí láàárọ̀ báyìí ara á máa dán á máa dán bí ọmọ tuntun jòjòló gbogbo ara máa dán á máa dùn wò bẹ́ẹ̀ ni ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tí mo tún ní fún yín nìyẹn bẹ́ẹ̀ ni ó tún ní ṣe fún ọkùnrin náà ṣùgbọ́n ẹ mọ̀ pé obìnrin ipò ẹlẹgẹ́ ni wọ́n ohun ẹlẹgẹ́ ni wọ́n gbogbo ara wọn bẹ́ẹ̀ ni very very fragile ọkùnrin náà bẹ́ẹ̀ ni the same thing náà ló ṣe rí lọ́dọ̀ yín ẹ ní àǹfààní láti para lálẹ́ tó yẹ pé tílẹ̀ bá ṣe mọ́ báyìí gbogbo ẹ̀ máa ó máa gún régé ẹ mọ̀ pé àwọn tó bá ní gbogbo àwọn nǹkan bíi pimples lójú kí lẹ máa ń ṣe tó bá ti dọwọ́ alẹ́ ẹ máa ń fi àwọn nǹkan díẹ̀ díẹ̀ pa láti pa bẹ́ẹ̀ náà ló ṣe ṣiṣẹ́ fún àgọ́ ara a ní báyìí lọ lórí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ gbogbo ohun tá a mú mọ́ wá fún yín láti ìbẹ̀rẹ̀ títí dópin ẹ mọ̀ pé tá a bá ti bẹ́ẹ̀ mi pàdé ọ̀rọ̀ lórí ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ gbogbo ohun tó bá jọ mọ́ ìfẹ́ òun ni ọ̀rọ̀ tèmi dálé lórí òun náà ni máa ń ní àǹfààní láti sọ̀rọ̀ fún yín lọ́kùnrin o lóbìnrin o lọ́mọdé àti ẹni tó ń dàgbà nítorí wọ́n ní pé ọmọdé náà ló ń dàgbà bọ̀ wá di ẹni tó máa nífẹ̀ẹ́ èèyàn àní máa rí jù báyìí lọ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ní tẹ́ẹ̀rí wò láti bẹ̀rẹ̀ ẹ lè lọ lórí website wa www.orisun.tv tó bá dẹ̀ yẹ pé lórí facebook lẹ́tí fẹ́ tẹ̀lé wa ni at orisun tv lórí instagram at orisun tv àti lórí twitter at orisun tv tá bá dẹ̀ fẹ́ tẹ̀lé èmi náà ọmọ yín lórí facebook ogunkoya ayọ̀dèjì samuel lórí instagram mr deji fún àǹfààní ètè lè fẹ́ ṣe ìpolówó ọjà ẹ wọ́n ní pé ìpolówó làgùn ọjà o bẹ́ẹ̀ ni ó ṣe kókó ó ṣe kókó ìpolówó yìí ó ṣe kókó ó ṣe pàtàkì tó o bá polówó ọjà kó ṣeé ṣe báwo làwọn èèyàn ṣe fẹ́ gbọ́ báwo lọ ṣe fẹ́ mọ nǹkan tó ń tà báwo ni báwo ni packaging báwo ni standard rẹ ṣe máa upgrade kéèyàn kúrò nípò ẹ ìyá ṣàdíà o ìyá gbá o ìyá alágbájá o ẹ wo nǹkan tí mo ń tà lélẹ̀ ọdún wo lèèyàn fẹ́ ṣèyẹn dà ọdún wo lè ẹ gbé wá sórí ètò ká bá ń polówó ẹ̀ síta káwọn èèyàn gbọ́ kọ́ mọ tẹ̀ ń tà kọ́ bá lè wá báyìí àwọn kan wà tó jẹ́ pé wọn kọ̀ kọ́ wá láti ìlú kan wá sí ibi tí ẹ wà àbí kọ́ pè yín kọ́ pè yín pé ó da ẹ bá mi fọjà yìí ránṣẹ́ gbogbo ẹ̀ létòlétò gbogbo ohun ayé pákéjì ni wọ́n ní pé polówó làgùn mọ̀jà ó jẹ́ artist ni o anything ó fẹ́ kí a gbé e sára yìí ó fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní àǹfààní láti gbé wá sórí ètò àbá ìpolówó ẹ̀ tó bá dẹ̀ fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó lè pè mí sórí zero seven zero three nine four three one three five three zero seven zero three nine four three one three five three bẹ́ẹ̀ animal a ní máa rí ju báyìí lọ owó kòwò owó kòwò ẹ̀wọ̀ ẹja gbé next trip ká lọ gbọ́ loving by Simi tábà tí wàá gbọ́n yẹn tán ká lọ gbọ́ problem by Reminis. èmi àti ọlọ́run jẹ́ ká rí problem ó dàbọ̀ a máa ní problem a máa ní problem a máa ní problem ó dàbọ̀ ẹ̀yin tèmi.